my family, I'm just going to poison myself. I'm tired. Máṣe eh, would you? mọ́gí òun máa wòdì ìyá ìlú máṣá. Yorùbá kò lè yẹ jẹ́ kí ṣàlàyé Yeah, because wọ́n kí wọ́n. Mojú ìyá Gbéga ti fi orí gbálẹ̀ èmi àti agbẹ́gá ti gbé wọlé for six months tá a sọ̀rọ̀ síra wa ní ẹgbẹ́ lẹ́tà la kọ àkàndé kẹ́mọ̀ ní solution sí problem rẹ lápò ìsá rẹ ohun tí wọ́n ti gbé gbígbóná wá gbé extra gbígbóná gbé fún un ah. tí yàn ọkọ ẹ tó bá ń lọ sí ẹ lójú ó máa lọ sí ẹ lójú ìbàdàn lójú yọ ọjọ́ méjì ah. tí yàn ọkọ ẹ bá kẹ́yìn nípò fọ́ọ̀rọ̀ lórí. <laughs> people go I can't èmi ò me understand nǹkan tó ń sọ. tí yóò pé ìlú bọ́ọ̀lù wọn bẹ́ẹ̀ báyìí fún ẹ̀ tiẹ̀. dábì. tí o ṣe yẹ tí o bá ti gbé gbígbóná tó ju tiẹ̀ lọ fún ayọ̀ nípa ẹ̀mí lèmi ò lè ṣe ó yà á tẹ̀sán bàbá bàbá yẹ. mi ò mọ gbogbo tó ń sọ̀rọ̀ I don't I, don't understand. Èrò dédé mọ́mí ọ̀nà mọ́nà gòdè tí mo bá ń bèrè àwọn kọ́tẹ́sọ̀ mo lè ṣe. jẹ nígbà tí ṣe kórí ẹ̀ dàrú kò jì lọ́gbẹ́ ilé ẹ̀fún mi láì ṣọmọdé láì ṣàròkò nígbà tó òní fẹ́ ya wèrè ṣé tí ilé ẹ̀ bá wá síbi ṣe tó máa gbé. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mọ́mí kí ló ṣẹlẹ̀ kí ló dé kí gangan lẹ fẹ́ láyé láyé yìí mo sọ ẹ repeat ní ayé ní ayé yẹn ẹ má ẹ fà dárúkọ yá mi mọ́ kí ló dé máa dárúkọ yá mi mọ́ pé rántí mi ọ̀hún tí mi mọ́mí tẹ́ pèmí àti wọn kọ́ lò làwọn táwọn kò fi ta bẹ̀rẹ̀ sí play ludo mọ́mí tẹ́ nà mí lẹ́ẹ̀mẹ́ta. èmi èmi èmi mo jí. I didn't do that. mo ní o ti yẹ mo mo jí ṣé wàá ti yẹ ẹ lẹjọ play ludo ni àbí màmá tó bí mi a ní bọ́lá ti lè ludo ẹ̀ ta ló rà wálé ta ló yá lọ́wọ́ ẹ̀ nínú estate. I wanted to say card. ṣé wọ́n ti lè mú èèyàn nínú What? wọ́n ti.

ní ìtumọ̀ gbogbo ilé tó fi hàn mí ìtumọ̀ ẹ̀ ni wípé tí ebi bá ti pa yẹn máa bọ́ sí kíchìn máa dáná fún un òjì má kí èmi bọ́ sínú kíchìn kí n dáná oúnjẹ fún ara bẹ́ẹ̀ ni gáàsì rí tẹ́ ẹ̀ bá mọ gáàsì lò máa ra stóòfù fún mi tẹ́ bá ti wá rí i pé stóòfù náà ó ní yín lára ẹ má wọrí mọ́ mi mo fún ní privilege láti lo iná ọ̀gì lẹ́yìn sísì tẹ́ ẹ̀ ní tẹ̀ lọ́rùn so anything tẹ́ bá ti fẹ́ ẹ ṣe fún ara yín freezer wa ẹ kó ẹran tó bá jẹ́ lọ twenty anything go ahead and eat it ma mo ma ọ̀rọ̀ yìí ti yé mi ókè láàárọ̀ bá ti ń gbé ga jáde ókè àwọn oúnjẹ tó wà lórí tábìlì ẹlẹ́rìí àtẹ̀bá débẹ̀ màmá yìí mú kọlẹ̀ oúnjẹ mi ni o ẹ má tún ayẹ o ó lè wọ́n bẹ́ẹ̀ ní tẹ̀lọ́rùn ẹ wọ̀ ẹ ní tẹ̀lọ́rùn sókè lè wà ní tẹ̀lọ́rùn náà ni mo ṣe fi gbogbo ẹ̀rọ yìí lọ́rùn anything tẹ bá ti fẹ́ ẹ bọ́ sí kíchìn kẹsì fún ara yín ṣe ti gbọ́ ṣẹlẹ̀ mọ̀ pé ilé ọmọ yín lẹ wà gbogbo nǹkan tí ó wà nílé ẹ̀ láṣẹ lórí ẹ̀ kálẹ̀ ẹ̀ láṣẹ lórí ẹ̀ tẹ̀ lè kíchìn ìyẹn mọ̀ pé tí pàtẹ́ ọ̀rọ̀ ah, ah. everything ẹ̀gbọ́n àyẹ̀wò kọrí táìmù gbogbo ẹ̀ nìyẹn. kí èmi bọ́ sínú kíchìn kí n dáná oúnjẹ fún ara mi. bẹ́ẹ̀ ni mà kẹ bọ́ sí kíchìn ìyá gbẹ̀ngà kẹ dáná fún ara yín mọ́mí ṣe mọ̀ pé máa wòye láti jọ ṣe mọ̀ pé ẹni tẹ̀ lọ́rùn láàrin èmi àti yẹn mọ̀ pé ẹni tẹ̀ lọ́rùn ẹ wo mọ́mí ẹ̀dẹ̀ sọ àṣírí kan pé ṣe rí bí mo ṣe wà ó gbá lórí mi jìtì ó ń bá lórí mi gidi gan ni ṣíṣe wá lórí mi mo kàn máa ń wọ̀nyí láti jẹ ẹ̀yìn èmi náà gbádùn àmọ́ nísìn ṣáà ní gbogbo ẹ̀ tí mo ṣe fún yín preamble ni pre kíni preamble ni kì í ṣe ìwọ ló kúnlẹ̀ ló bẹ̀rẹ̀ ní ìsìn òun mi ṣeré ni mú mi ṣe bí èmi àti nínú ilé àjọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bàbá àti ẹ̀rọ kan máa ń wò yín ni o èmi àti àjọ bẹ̀rẹ̀ nínú ilé mi. kí ló ṣe kí ló ṣe é mojú sí tábọ̀ nípa ti sí ọjọ́ pẹ́ máa yẹ mojú sí. Father Enoch is here. Ẹ sọrí mi clearly sọrí mi clearly double double tó bá yọ wà Look at yourself. Ìyàwó ọmọ ẹ̀ àtọ́mọ ẹ̀ me, be peacefully lẹ́nu three weeks tó wá bá wọn lò sí ìpàlà ti tí wọ́n lókè o. ìsí orí fìrìfìrì kú sí orí fìrìfìrì kú àtẹ̀wọ̀n ààrẹ rọ̀ òsòkọ́ àbí ọlọ́wà jẹ́ kò ṣe for life kò má tún jẹ́ jù wáyà. ọjí ọjí grandpa is talking. Thank you.